أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا على فطرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والصلاه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل ما تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúlọ́tún ọlọ́run ọba ọba sí oṣù tí wà sáyé lẹ́yìn ìgbà tí a ti wà ní òkú èyí tó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run àwọn sí ọjọ́ sallallahu alaihi wasallam Jadi turunan ini harus guys berbaik dua wasallam kerja kerja muasal dua hari dua Muhammad sallallahu taala alaihi wasallam awal dia amalnya ikan mujahil dan mujisnya ya Allah kayunya ada sisi lagi ojo wajib hari ini Mungkin dia tidak

itu sisimu lah jadi buka ruang i amasari le. Tuli teo kolombo nyo kasiwa buka yang sama demokrasi demokrasi siapa sahulu ada dua maswa dua itu sih si Eropa boleh wọ́n gbà pé ìfọlágbára ilé rẹ̀ ni ó ṣẹlẹ̀ sí àwọn yẹn. a máa pèjú wa nípa káàtì àlàásọ ẹni tó ṣe pé ó nípa àtàtì ìmọ̀ọ́rọ́dá sọ̀lẹ́ àti ìjẹ̀mẹ̀ àá. فعزني أبو إسحاق حفص. قل يوم جماعة الله لجمعة قل وعزاني أبو إسحاق البخاري قل يا أبو إسحاق البخاري قولوا أبا بكالي بمحمد الكتوري روح المبارك قل تريد كيني مصيبة الدين أهون عند الناس من مصيبة الدنيا قل تريد أجال ويسي مصيبة ربا يويسي ó ní àwọn ìyá ara ojú kí púpọ̀ ju mímá ojú di òfò ayé lọ. olóńgbò ẹ̀sìn àwọn òye káàkó ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ ètí jẹ́ òfò ayé lọ. torí kékeré ẹni tí kí ohun tí òkè mọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí kúkú sí òfò ńlá ẹni tí kí ohun jẹ́ mẹ́rin ló jẹ́ lọ́wọ́. ẹnjima ti kì í àwọn ẹyẹ nípa tí ó nílẹ̀ tó ń tó sí mọ́ ẹnjima kàkọ́ áyà oníkẹ́ ọ̀gá kọ́ áyà ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ gbogbo lọ́la ó sí ẹnjima ń dọ̀pọ̀ ẹni pọ̀ oníkẹ́ ó sí mọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tẹ̀tẹ̀ kura kó o ti ẹ̀ lẹ́tà sí ara ṣùgbọ́n ní ìṣẹ̀ lágbájá kúkú mi kí n máa tẹ ọ̀pẹ tó máa ti ta ilé rẹ̀ kó o kò sí máa ti kò sí bàbá. usivatutie au amor nasi usivatutumia ufu wetu ukiri O àwọn èèyàn sí ufu ayé ìyẹn ló fà tẹ́ pé ẹlòmíràn não náà kọ́ lọ́wọ́ àwọn não pé nǹkan sí wọn onímọ̀ pé nǹkan sí a sì mú ọ̀rọ̀ a onímọ̀ wà lánàá àgbà orí ẹni tí pé irú ṣáà ìfọwọ́ lọ́wọ́ lásán ó sì fi òun ṣá ìlú ìgbàgbẹ́ta ní ọ̀gbọ̀n twenty seven times pé mo ní wọ́n yá kó lè fi dáadáa èyí tí àwọn èèyàn ṣe gbé mi o àwọn èèyàn ń bá àwọn olóyè nípa tó bá fi níjẹ náà ẹ sì mo ṣá ìlú ìgbàgbẹ́ta seven times ó ti dé lọ́gọ́rùn-ún rákà o rákà mẹ́rin àti ìṣá ìlú wá sí òmítà mẹ́tàdínlógún torí pàdánù sọ̀rọ̀ wọ́n wà ọlọ́lá ju ìbò tí a bá dájú lọ nígbà mẹ́ta ní ní ọ̀pọ̀ nígbà tó ń seven times. ìyẹn ló wá wọ pé nínú oṣù tó kò wé ló wá kì í ṣáyẹ̀ wọ́n sì tẹ̀síbẹ̀ kọ́ ètò nínú ìwé owó wọlé sàlẹ́bà àwọn kí owó jẹ bẹ́ẹ̀ ẹ wá jẹ́ àgbẹ̀yẹ̀wò ẹnu bí ìwòsàn yìí nígbà mẹ́ta lọ́wọ́ ẹwú wàhálà lórí ìtẹ̀lé ìgbé àsìkò tó wà láti láti àbí ẹni máa lò tó kù kẹ̀kẹ́ lọ àsìkò rẹ̀. Bá a ti kí mo ti fún mi ní ìsìn, wọ́n kà tí mo la lò. Ẹni tí òwò abájọ ẹ kó wá wù bẹ́ẹ̀ ẹni tàbí tàbí ọgbọ́n. Ẹwù yà sùn tí ó lò wọ́n sì tẹ̀sílẹ̀ fún ẹgbẹ́ wà bá bá a bẹ́ẹ̀ So eléyìí ni wà ní wàá pé irú jama irú ولا أنه فلان هو فلان مسعود سجل الفرج الذي يتشرب كل سوق كل سوق kí wàá máa ṣẹlẹ̀ pé máa mọ̀ kí láwùjọ wọn sọ́lá sí i àwọn èèyàn náà máa sọ pé ẹ̀ǹtẹ̀ àbúrò ẹni tó ti ní àwùjáre ní ọ̀sẹ̀ yàtọ̀ àwùjáre lè máa kí òun lórí òkọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní kì í kó àyà sọ̀rẹ́ káyé àwọn ìgbàlá ẹni tí ìdèrò sọ bí àyà sọ̀rẹ́ ẹ wá kí ẹ wá lórí kí ẹni bá ti ń bọ̀ kẹyẹ wọ́n ti sàtọ́ àyè jí ìbàbọ̀ yẹ ẹni bá ti lágbára àti ṣe òun kẹyẹ ní à ẹ wá jẹ́rì àti ẹ kó ṣe é yẹ o dí ìyẹn orí ìgbọ́ tí ẹni tí ń pè òun pè òun ti sọ òun lóye yẹn ló fà á ló jẹ́ pé ilé wa ní ìròyìn ẹ̀jẹ̀ rẹ̀ ẹni tí ó ní sóòtù kí o ti lọ kí o jẹ́ náà èyí ẹ̀jẹ̀ áwò àwọn agbóhùn ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dà pé síbẹ̀síbẹ̀ kọ́ ọ̀pọ̀ wa ní pé o ti dúró kalẹ̀ ọkùnrin tí ń kí o rẹ̀ ní ìlú pé alásìrè pé àkọ́wà àkọ́wà àtọ̀rọ̀ ìlọ̀gbìn àlàyé nínú àdéhùn gbégé wọ́n lọ́dún sọ̀rọ̀ ọ̀rọ̀ àti àdébí ni mo ti gbèrò ọ̀dà àmọ́ rẹ̀ hàtẹ̀ kí n lọ bùkà sí pé ẹ̀rọ ìlú wa ẹ̀rọ sí tá a bá dáná àdébí ni mo ti gbèrò ní àwọn ìlàsìkè ìṣẹ́jú wa tí àwọn ìlú wa ṣẹ́gi ìdánilé kí n wá pàṣẹ pé wọ́n yẹ kó dúró ẹnìkan máa kí òun wọn gbogbo àwọn ọkùnrin tó máa kí òun ní ilé ìwà àgbàdo tó ọlọ́run ní ìwọ̀n àdébí ni mo ti gbèrò kálí ìwé tí ń tẹ lórí nígbìyà òkèrè ọmọ àti ìlú kọ́ máa ké kò bí kó máa lọ kí ẹrù tẹ̀ náà dé ìlú mọ́sálásí. bákan náà pé àwọn àbúrò náà lọ́kẹ́ lọ́kẹ́ ààrẹ ó yá tàbí bí ọ̀sẹ̀ wọ́n wọ́n wọ́n orang lọ́kẹ́ lọ́kẹ́ ààrẹ. ọkùnrin àbúrò kan wá bá ẹbí tó kàn àkọ́jú. ọwọ́ ní àwọn ọ̀sán ọ̀gbọ̀n ó nílò ìṣẹ́ ọlọ́run ìdánwò lẹ́yìn Masa di cium mahu keluar dari salah siapa pun itu. Orang sekolah orang ni kira sekali sebab ada kesalahan ni. Umur oh, ni ketika tu dia mahu keluar dari salah si. Kau semua ini mahu ini. Ibu dan ibu sendiri amal apa kita ambil amal di aku amal di aku ini amal di aku ini itu kan dari pemir. Anu sesuatu asal. Okey, wajib kalau pemalu ó ti wá lọ́dọ̀ lọ́yìn nípa ìgbà pé káàdì tẹ́sí ra òkùnkùn àá tí wọ́n bá pè ní sọ̀rọ̀ nípa àmì ìgbọ́ olùkọ́ ń bọ̀ àti bí wọ́n bọ̀ máa ń gbọ́ ìlú páàkì máa jẹ́ kí òye lágbàdá ẹwọ fẹ́ afọ́jú àlejò ìyọ̀ǹda kọ́ máa gbé òye afọ́jú àlejò ìyọ̀ǹda kọ́ máa gbé òye nígbà tó ti ṣe ọlọ́wọ́ wáyé ọ̀gá láti jẹ́ kí wọ́n máa bí òun ní ẹni tí ìjẹ́ kan wá sí kí wọ́n á lò ní tí ó gbà á lé kílẹ̀ sí ìṣe ẹ̀ gbogbo á lè fi wọ́n kó ṣe kí òun kí ìrọ̀rùn lé. onílé lọ́rọ̀ mi tí àwọn àwọn aláìkó wọn kọ́ ẹ̀rọ tó gbà oníṣẹ́ wọn bá sọ fún wa pé ìdá ẹgbẹ̀rún sọ̀rọ̀ pẹ̀lú àti láti máa lókun rẹ̀ ń lọ́dún àgbà òṣèlú ní tí kereta yang dia pergi ni dia baca tadi oh, ya, kau yang akan berpuluh ini ini adalah ni usia yang ada di bawah usia yang ada di salam di dikoyati atau batu dia ada kau bin sula illa tawa di sikur ma'alika di jemaah ma'inna di laya kul qasya usia yang ada di awbeta pun dibuat di reka Kau mati, kau mati, kau mati, kau هو عليه أمر من قرية بكاتب البدوي بدوي يدي يوكو كامل مدعو بلوكو وشو الله سبحانه بتقدير الله كل مسلم وواقع جبال على العالم إلا استغفر عليه المشركون أعتقد أن يسوع جبال على الولد bukan kita ni awak ni takut ni dia mesti mesti dulu kan awak takut awak ni mùsùlùmí tàbí kó kó lọ kó sáwọn akẹ́kẹ́ ẹ̀kọ́ bí ẹ̀rọ tó wọn àgbé lẹ́yìn mùsùlùmí bẹ́ẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá kí ìlú jẹ̀mẹ́ ìlà sẹ́wọ̀n àlẹ́ ìṣẹ̀kọ́ òṣìṣẹ́ ọ̀rọ̀ ní kí sọ́ọ̀jẹ̀ gàdá lọ́wọ́ wọ́n kí wọ́n ṣùgbọ́n wọn kì í jẹ̀mẹ́ kó kálukú dá tiẹ̀ ní. ìdáàbò àwọn ìyàwó wa parọ́ ó rẹ̀ pẹ̀lú ìjà kuri ni imanda ni bayano kwasia suri ku kupia mtu yeye apate mabada ni maji tunga iku ko maja ko maja dia ko maja ni da ko je na ni ndio ni ala sio wa salam sio kwa hiyo wala kana hisi na mo atakisi pa kwa msumbi ndio pa kwa msumbi ili pia yeye mùsùlùmí tó ń tẹ́lẹ̀ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ máa lọ àwọn àlàkà ọ̀sìn lórí òjòjò lórí ìlànà ọlọ́run wa lórí ìlànà ẹ̀ka mọ̀kánlá sọ̀rọ̀ lọ́wọ́ tààlà àríwò sílá inú àdéṣe mi lọ́kọ̀dọ̀ ọ̀rọ̀ ara ẹ̀ka àbá ọ̀pọ̀lọpọ̀ láwùjọ alẹ́ àkùnrin àdéhùn àdéṣe mi. màá sẹ́bi àdéhùn àgbàlá bíbí wọ̀lẹ́ àṣọ̀lẹ́ ọgbọ ìrùn ṣùgbọ́n bọ̀nà ìrùn yẹn tó bá padà dé ìrùn yẹn tó bá padà dáti ẹ̀yìn lẹ́yìn ìgbà náà kò dé ọ̀dọ́ àbẹ tó bá jẹ́ kó láwùjá rẹ̀ tó kí láwùjá rẹ̀ inú àwùjá rẹ̀ pé èèyàn pọ̀ yọ bí ẹ̀rẹ́ lọ jẹ́ pé inú ẹ̀rẹ́ rẹ̀ máa dàrú pátákó tó lẹ́sìn nígbà tí èyí tó tó fẹ́ àwùjá rẹ̀ yẹn inú àwùjá rẹ̀ yẹn tàbí kó sílẹ̀ sẹ́yìn ní ẹgbẹ́ kó òun náà wà á dá òkú kẹ̀lé ẹgbẹ́ pé olùkọ́ aláṣọ òun ti kọ́ ìlú bẹ́ẹ̀ ló ní ilé fífó tàbí bẹ́ẹ̀ ló lè lọ́wọ́ dá sí inú oko tó irú ẹni ẹni sì akọ́kọ́ pa ẹ̀mí ẹ̀ là nínú òṣèré ọlọ́wọ́ wa bó bá ṣe dáadáa àti gàálà ó pa ẹ̀mí ẹ̀ là gbogbo wa rọ̀ pé ìrọ̀ sòdúrú sẹ́kọ̀ọ́sì yẹn ní ìsìnkú gbogbo nìyẹn nínú ẹ̀sìnkúsì nìyẹn inú ṣẹ̀rí ọlọ́ọ̀bà àwọn tó tó báyìí ló jọ báyìí sò ṣùgbọ́n lẹ́yìn débẹ̀ kéèyàn kó òun sì máa lọ bí o ẹni yẹn ṣe bí o ó ti tẹ̀lé ọlọ́ọ̀bà àdìgbọ́lá nínú èrò jẹ̀lẹ̀ èrò kẹrin ti gé ọlọ́lá pọ̀jù tí a sì rí ọ̀pọ̀ ọlọ́run tó gbà pé ọ̀ràn yìí lẹ́fẹ̀ẹ́ ilé ẹ̀rí kí abisọ́yọ̀ ah, ìjàkúta lónìí níbi pé nínú mọ́sálásí kan èmi lè máa lọ ilé ẹ̀kọ́ márùn-ún tó eléyìí èsì ọ̀bí àwọn ìtòlẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà àwọn sọ̀sọ́lá bẹ́ẹ̀ ni sì ṣayé àwọn sọ̀tàbà èyí jẹ̀lé ìṣẹ̀lẹ̀ yàrá ìṣọ̀bọ̀ àìsílẹ̀ nínú mọ́sálásí tí a máa ti wá àìdá jẹ̀lé ọ̀pọ̀ sọ̀sọ́rí jẹ̀lé ọ̀pọ̀ sọ̀sọ́rí so yorí ilé ìgbésí ọ̀rọ̀ àwọn àbá wa e dizia lá na vida da vida, eu me excuse, por favor, só me agrada. E não, eu não vou pegar o meu filho, a cara do valor, o meu filho, o meu filho, Supondo que vai ter uma igreja especial, a lá, o pijão ali, o outro que você lá se conseguiu, né? O outro lá já se conseguiu. Tá aqui, que eu não vou até, ele tá muito tempo na àwọn tẹ̀lé ju ọ̀pọ̀lọpọ̀ wọn wá ní ẹ̀wá ní àlàáká ara ọ̀ agbọ́dọ̀ àfọmásì bẹ́ẹ̀ tó inú jẹ́nà yìí ọkùnrin tó wá ní mọ́ṣáláṣí àwọn obìnrin ní kí wọ́n fi ti wọ́n ní èyí ilé orílẹ̀-èdè wọ́ṣíńtìmọ̀ ọ̀dọ́lá ọ̀dọ́ àti àwọn ẹgbẹ́ ẹgbẹ́ wọn yóò fún àwọn obìnrin ọmọ kékeré láti sọ̀rọ̀ sáájú ní wọn. Uh, this is us looking for a foundation of the years for since to support all the while in order to be a part of not to call you all part of the Salas. So what we are going to call you, the part of the Salas is the Indian people. Ini kita akan berhati bersih. You to be shy dalam sebuah asalan, you are up to radio. Ini adalah Rusia. Ini adalah Rusia. Kalau kepada kita Kupintus yang itu berborong Khususnya Allah mengatakan Dalam ayat Menangkan Allah mengatakan Tapi Allah sekarang berkata Bila dia yang berborong Khususnya dia berkata Ya segala mampu Seluruh mampu Untuk saya berkata Kulah mampu Dia bersifat Awalikah awal Kulah mampu Ada wilayah Bagi orang itu semua itu harus semua seperti ini. Itu yang luar biasa yang masuk ولا تبين لهم ربنا آتنا في الدنيا سمعا وفي الآخرة سمعا وقنا عذاب النار ربنا وفق لي الصبر وسلم أعداء المنصور على القوم الكافرين اللهم إنا نعوذ بك من دار البلاء ودرك الشقاء وسوء القضاء وشتان حسن الأعداء اللهم حسنا قبل الأمور كلها وعقلنا من الدنيا وعلى الآخرة الله أنت من الدعاء ووالنا بإجابته وقد ولنا وأنت أمر الكرام إنك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله أجمعين سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته